She said he died inside the house. Inside the house. So the question is, if you have this information right from day one, what justice were you looking for actually? You, you never said it anywhere on social media that Mobad died inside the house. Mm -mm. So what justice were you really looking for? There's more to this case and you and I know it. You understand? You said that in full confidence out of anger. So now explain. Do you understand? And again, this justice one I said, justice from bad, justice from bad. But immediately after the no jail Naramali and Samnari will not keep quiet, the justice end. Is that um VPN? Any America use Wi-Fi and VPN. Everybody ló ń VPN. Tí phone bá ra fóònù Vodafone ló ń tele tí n bá fẹ́ fi lo laika mo máa ní láti change VPN ẹ̀ mo máa ní láti enter VPN fún sim card láti rí ìdí sim card láti mọ network tó ń lò I think that is meaning of VPN because mo rántí ìgbà tí mo ra fóònù yìí mo ṣe mo change VPN yẹn. Is that making any sense? vpn fóònù gangan ló ní vpn it got nothing to do with with uh, eh, fi at all it got nothing to do with Wi-Fi. vpn inú fóònù gangan gangan. to look for justice also Mohbad wife sister don't come online come talk say Mohbad and im wife fight the night wey the boy buy do you understand i don't understand the justice you people are waiting for i don't. i don't know it's crazy so. and vpn is important kó ní kí fóònù ní VPN láti lè read the sim card láti lè connect a máa ní VPN o máa ní láti change VPN fún network tó fẹ́ lò bóyá Laika ló fẹ́ lò ní o bóyá Vodafone ló fẹ́ lò ní o VPN yẹn ló máa need. Iyabo should explain what she knows because I know that she knows some things. Do you understand? But no problem. I'm still posting more more things about this mobile. Me, I no go rest. You understand? So send it. But I know say una go cast. It's just time una go. Mama Di Soro, Kí ló ń send sí mi. Mama Di. Dọ́là tí ẹ ká wọ̀ sá, ẹ ká sọ sá. Kí ló ń send sí mi? Mi kí ókè VDM very dark man Don't solar. láàárọ̀ ló ní ká má rí lẹ́yìn tó ló wá sọ́dọ̀ D music láàárọ̀ ó dẹ̀ gòkè very dark man. yà yà ó wà mo wà ní platform yẹn ó ní ká má relate o àwa ò tiẹ̀ mọ̀ pé ó ń wò wá ó kàn kọjá lọ ni ó send request àwọn èèyàn wá ní kó má. ó ń wò wá náà ṣebí nǹkan tí mo sọ ló respond sí. ó ní kò sí pé ó wá comment pé òun ni ó wá ní ká má relent o. all right. Um, number two lókè zii. Zainab àbí bẹ́ẹ̀ ṣe máa ń kọ orúkọ téèyàn ò ní lè rí i pé gan. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀. ẹ sà justice for Mohbad. Yeah. even lánàá gan-an sef lọ́dọ̀ sista Karimo ọwọ́ ẹ̀ Mohbad náà gòkè lọ́dọ̀ wọn lánàá tó náà sọ wípé àtún wọn fi mú Mohbad báyìí pé Mohbad ò rí báyìí wípé Mohbad ò jẹ́ntù wípé in gbogbo àwọn ọmọ ọkọ̀wé ojúgọ wọn ò rí báyìí pé gbogbo àwọn tí Mohbad tọjọ ṣe kékeré gbogbo wọn pátágbòmí ti lé gbogbo wọn dànù bọ̀bọ́ yẹn gan sọ̀rọ̀ gan lánàá lọ́dọ̀ mọ̀mí jẹ́ lánàá. all right um, onílé. onílé o ìrọ̀rùn gàdà. lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí it's obvious ó clear wípé Ìyábọ̀ Òjó ó ní ẹbọ lẹ́rù I never mentioned her name openly like this before but for the fact that she is harboring this lady ó show wípé wọ́n her boy and that means she's involved in this thing and it's it's so it's so shameful so shameful pé àwọn tó yẹ ká bá nídìí òtítọ́ tó yẹ ká bá nídìí wípé kí lẹ fẹ́ kọ́ wa lórí eré ìtàgé kí lẹ fẹ́ fi kọ́ wa lọ́gbọ́n kí làwọn kan tẹ́ fẹ́ fi kọ́ wa lọ́gbọ́n kí lẹ fẹ́ sọ fún wa fíìmù wo lẹ fẹ́ art tẹ́ fẹ́ fi kọ́ wa lọ́gbọ́n pẹ̀lú gbogbo reality tẹ́ ń ṣe yìí It's so disgraceful, so disgraceful, honestly. Anyway, àwa lẹ́nu ẹ̀ náà wọ́n kàn lè fi ọwọ́ bò mọ́lẹ̀ by the time tí iná yẹn bá bẹ̀rẹ̀ sí ní jó wọ́n máa ká ọwọ́ wọn. In no time, everything you are hiding will be openly exposed. In no time, and by then, Ọlọ́run á fi ojú àṣebí yín wọ̀n dáadáa ẹ ká ṣì máa bẹ́tò lọ báyìí I don't want to say anything more than that DNA is a must DNA is a must everything tó ní ṣe pẹ̀lú justice yìí no no no no no no we want to see it and we are serious we are not backing down. and next week so. is a coroner inquest next week yes i'm going to be there live i'm and in fact mo ti ṣe iṣẹ́ títí tèmi gangan fúnra ara mi dání i'm going to be there live iṣẹ́ mi ni t-shirt so mo ti ṣe fúnra ara mi mo ti print tọ̀dọ̀ mi fúnra ara mi. ó ti ṣe tọ̀dọ̀ ẹ. bẹ́ẹ̀ni so we we we want justice and we will definitely get it ẹ kú iṣẹ́ Thank you. everybody please let's in fact lọ́dọ̀ mọ́mí jẹ́ lánàá ẹ má bínú lọ́dọ̀ mọ́mí jẹ́ gan lánàá mọ́mí jẹ́ gan sọ wọ́n ní pé oògùn gangan ni wọ́n ṣe fún Mohbad wọ́n láwọn ọmọ ẹ tó ṣe oògùn yẹn ipe obìnrin ló ṣe oògùn pé ó dẹ̀ ṣe oògùn yẹn gan ó ṣe fọkàn títí ẹ̀ náà wọ́n ní oògùn ni Wùmí lò fún Mohbad pé ìyá Túndé gangan ló gba oògùn yẹn fún Wùmí. um ṣe family ìka àwọn family ìjì lẹ́yìn eh, woman yẹn ṣe family ó dà pé àìtúndé gangan ló mọ woman yẹn wọn lóbìnrin gangan ló ṣe eh, òun yẹn obìnrin. family burúkú wà ní wọn family èṣù ní wọn ṣé bí akúndé ló mú ló mú ìdílé ẹgbẹ́ olóògbé wọ́n lóbìnrin yẹn gan sẹ̀ wọ́n ló lò fọ́pọ̀ ẹ̀ wọ́n ló lò fọ́pọ̀ ẹ̀ wọ́n lòun mọ obìnrin yẹn pé bọ̀tọ̀ òun ò ní dárúkọ ẹ̀. àṣírí ti ń tú àwọn máa débẹ̀ lápá náà ẹjọ mute prince prince. níbi tí ọ̀rọ̀ kéèsì yìí dé yìí ẹ jẹ́ ká mọ family name àwọn Wùnmí ká bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ̀ síta wípé kẹ́nikẹ́ni má ṣe léyà mọ́ o kẹ́nikẹ́ni má ṣe mistake kórun má kun anybody wọnú family yẹn lọ má rí mọ́. ẹ ṣe. wọ́n family Wùnmí àti tìyá Wùnmí ó ṣe family tó yẹ kéèyàn wọ̀ nínú ayé family burúkú ni family wọn fámìlì méjèèjì yẹn ni kọ́. wàhálà ó yẹ kán ṣa gbogbo fámìlì ó yẹ kán ṣa gbogbo fámìlì yẹn kán lọ dá ásìdì sí wọn kán pa wọn run. ọlọ́run oh, kí kí kí wọn wọn pa òun nínú ayé ìran burúkú nìran wọn ìran òfò ìran téèyàn gbọ́dọ̀ máa rí nínú ayé táwọn èèyàn bá fẹ́ fẹ́ yàwó kéèyàn wọlé dáadáa kéèyàn wọlé dáadáa wàhálà kéèyàn wọlé dáadáa. kí ni wọ́n fẹ́ sọ Prince Shinko. ẹ káàárọ̀ sọ dáàdì mi káàárọ̀. gbogbo ilé ẹ̀ka the music láàárọ̀ ni mo very dark man ìgbà tí mo ṣáìtì ń gba àwọn believe until the very dark man fún ara ẹ wá sókè tó wá sọ wọn pé kama relent ní pé òun like passenger fún justice for Mohbad ń pé kama relent but lórí ìyá I think she's unstable for now but for me I think she needs help ẹ má a àtẹ̀lé but. ọlọ́run àwọn wà but i know that Mohbad will get justice no matter how long those people try to cover the truth the truth will be revealed Mohbad will get justice mo ní sọ jù báyìí lọ. fm. ẹ̀gbọ́n ẹ kásán. ẹ kásán. ẹ panelist ṣẹ́rí there was a mistake táwọn n fẹ́ lè sọ pé bóyá díẹ̀ lọ́wọ́ púpọ̀ lọ́wọ́ òbí because I could remember at least in olden days téèyàn bá mìíràn kan wálé pé mo fẹ́ fẹ́ lágbájá before kí relationship yẹn go deeper ó ṣàn náà nǹkan táwọn ìyá yẹn máa ṣe wá lọ find out about eh, family téèyàn téèyàn lọ. mail ni mo ti sọ fún. ẹ ti understand bọ̀ ẹ sí iye tó bá ti rí pọ́n ti mẹ́yàn kan wálé tán ti fúnra wọn lórí báyìí ó tọ́ nìyẹn so àwọn òbí ò sábà jí wọn sábà wọn kì í sábà ṣèwádìí ara nǹkan tó kó bá Mohbad yìí. ẹ ẹ bá a ṣe ẹ bá a ṣe ẹ bá a ṣe so ẹ̀kọ́ náà ló jẹ́ for everybody ọ̀rọ̀ Mohbad ti jẹ́ kí everybody máa learn. ẹ bá wa ṣe ẹ. in a hard way so èèyàn tó bá ti learn in soft way ó gbọ́dọ̀ learn in a, in a hard way according to your ẹ ṣe So so iṣẹ́ iṣẹ́ ńlá ló pọ̀ lọ́wọ́ everybody pé before kéèyàn tó go to any relationship ó gbọ́dọ̀ lọ mọ kó go deeper extra ordinary deeper láti mọ orí family téèyàn ti téèyàn ti fẹ́ mú nǹkan tó yẹ at the end of the day thank you olùsọjí èèyàn máa èèyàn máa máa dunnú irú family yẹn sì kò ṣe yà kí ló tó kì í wá sí tiktok ó oh, láìkí tiktok. ẹni tó bá dé lọ yà sí irú family yẹn ó ti mọ̀ pé òun ti gbé jombo àgà tó bá tiẹ̀ ti lọ lówó lọ́wọ́ máa pàdánù ni so owó ọwọ́ ẹ̀nà máa wà áfítà so nǹkan tó ń ṣẹlẹ̀ ọgbọ́n sí Mohbad yẹn. thank you àmàkẹ́ justice alágbára ọlọ́run. all right king. ẹ káàárọ̀ gbogbo ilé mi. ẹ rà sà ẹ káàsà sà. Um, lọ́la yes sir. ẹ kú iṣẹ́ náà sà. báwa ni. ẹ rántí gbọ́dọ̀ láti mo ti fún yín ní assignment last time mo sọ fún gbọ́dọ̀ láti pé. When eh, dẹ̀ pray for you, pé you have a lot of things to do in the sense that pé kẹ́ close more uh, Karimot so that she be able to link a lot of things. No more, mọ̀ and you gan busy personally and then you are doing a lot of job Get to carry gbogbo the whole world Get to carry wa along you know you are doing the work eh, uh, great of work you know so mo ń expect yín pé ó yẹ kẹ́ ti link get to go deeper see sí ọ̀dọ̀ Karimot. yeah i'm talking about privacy o oh. kẹtì jọ lè tẹ́ ń link ẹ papọ̀ kẹjọ sọ̀rọ̀ papọ̀ mọ́ bàbá Mohbad and the legacy. anyway mm. this is, still going on. We are working on it. yeah Wunmi kí Wunmi tó lè operate to this level and to this stage now i discover that so Wunmi lórí Liam lórí account tí wọ́n open lórúkọ uh, tí to open call mama Wumi, and the Wumi as well so which means after Gatoti ti finish Mohbad tán so which means we are talking of like two hundred million uh, pounds no no naira so owó yìí ló ti wá fight against just, justice against a uh, partner eh? I can't say it's your husband no uh, let's say your boyfriend. wọ́n ń cohabiting ni. yes so owó yìí gangan ló ń lò no wonder because mo keep on wo pé mo ní lady tí finance i can see we pay this lady is using that money láti máa fún àwọn tó ń fún five thousand five k tó ń fún wọn ní ten k fifteen k àmì ìlẹ̀gbọ́ owó kékeré yìí o ẹ mọ̀ pé iṣẹ́ ńlá ni máa jẹ́ ní wùmí so i think that is the amount owó yẹn ló obìnrin ń lò àti owó tí ọ̀rẹ́ kí lorúkọ ẹ̀ ń fún kí lorúkọ bọ́ọ̀ yìí bella bella thank you bella kò lè rule out kó wá síta kó wá rule out wípé òun máa bá wùmí sùn kó rule out then jẹ́ ká tiẹ̀ fi apart náà there was what about about this man àfa eh, tó fa tó tó tó tó pray fún tó wá pray fún wọn nínú ilé àfa ń bolo we need we need that àfa láti yọjú ní court tí legal team àti baba eh, baba Mohbad bá ń gbọ́ we need that àfa kí duty ẹ̀ ta ló pè é kí ni nǹkan tó wá yẹn àwọn olófàbò bá lórí báwo ló ṣe jẹ́ wì ní kó wá sọ tẹnu ẹ̀ sọ̀rọ̀ mi yé yín wọ́n ń ká àbí nǹkan tó wá wẹ̀ fún Mohbad lọ́jọ́ yẹn àbí nǹkan tó wá ṣe fún kí ló ṣe kí ni díùtì ẹ̀ gangan àbí a sọ pé wí nítorí pé ó ti jẹ́ mùsùlùmí o but kí ni iṣẹ́ tó wá ṣe nulẹ̀ yẹn gangan lọ́jọ́ yẹn we need them in the court and then the obìnrin tó lórí tí wí um, Karimot sọ wípé ó ń ṣe oògùn yẹn we need them all of them ní court wọ́n ní láti jẹ́jọ́ so a lot of things tó gather together tí lórí Mohbad ti le jù mí ìríru ọbọ ọmọ kékeré rí mí ìríru ẹ̀ rí láti gbà tí mo ti délé ayé tí orí èèyàn le títí Bọ́lá Ìgè gan tó jẹ́ the old chief of the old justice of the old nation tó finish ó dẹ̀ die down gbẹ́rẹ́bẹ́ yẹn ọmọ kékeré yìí he keep on fighting mí ìríru ẹ̀ rí ó ní tí ẹ bá pa mí ó ṣe ó ní èrò lè pa gbogbo àwọn ẹbí mi tó bá tán gbogbo the whole ẹbí àwa la dìde báyìí tá à ń fight fún mi ò ríru eléyìí so therefore we will keep on fighting máa fi rí justice because Karimot ti twelve ọkọ ẹ ti jáde ó ti sọ̀rọ̀ ọkọ Karimot gangan ti jáde ó ti sọ̀rọ̀ Karimot ti sọ a lot of things wọ́n ti tú àṣírí jáde sókè látún fẹ́ Wùmí ìyí mi tèmi rí nípa Wùmí ni wípé Wùmí ò lè láàsì nínú kéèsì tó wà nílẹ̀ yìí ó spend gbogbo fortune ó kàn spend gbogbo the whole money tó wà lẹ́ ó kàn spend ẹ̀ fún gbogbo àwọn èèyàn anyway there is no problem about that but mo mọ̀ pé Wùmí wá lọ sí jail because ó máa lọ fún jail because ó ti pa ènìyàn dọ́dọ̀dọ́ nípasẹ̀ ìdá náà wọ́n máa fi pa ìwọ wù mí bó ti bá ń gbọ́ mi lónìí torí gbogbo ilẹ̀ máa ń wá tẹ máa ń record gbogbo nǹkan tá à ń sọ bíbá so therefore àti tọ́lá ni o àti wùmí o àti woman yẹn tó jẹ́ wípé ó sọ wípé ṣé Mohbad nìkan ló máa kọ́kọ́ kú ni ètò àtúkútúkú ẹ̀ gbogbo fídíò ẹ̀ gbogbo ẹ̀ ni mo ní lọ́wọ́ náà kódà ṣé eré ilé ìṣẹ̀lẹ̀ tí fámìlì wọn tàbọ́ ọmọ wọn gan tó máa wá bì then let me go back to it nípa táìpì gbogbo nǹkan tẹ̀ ń sọ lẹ́ẹ̀kan yẹn hmm. èmi mà ti rí ìrírí ẹ̀ rí mò ń mò ń wẹ̀ nígbà tí gbogbo ẹ ṣe ń sọ̀rọ̀ nípa ip lẹ́ẹ̀kan ni ṣe rí tá a bá ń sọ̀rọ̀ nípa ip is a special number that's been assigned to each internet tí olúkálùkù bá ní nínú ilé kò dẹ̀ kí ń jọra wọn now ṣẹ́rí that particular number yes tí ẹ bá wá sínú ilé mi ní ìsìn for example torí mò ń wọ ẹgbà tí mo ra àlàtí tó ń àdírẹ́sì ìṣù yẹn kan tẹ́ ẹ bá wá sínú ilé mi tí n bá fún yín ní password wípé kẹ́ ẹ lò. Wi-Fi. password torí ó máa béèrè password tẹ́ bá tẹ̀ fẹ́ lò uh, internet me user number. I can give you my user number. The user number is different from IP. User number, Oyato. yàtọ̀. That is user name. Oyato. See password, ó dẹ̀ yàtọ̀ sí IP one two three. Wọ́n yàtọ̀ sí ara wọn. Ó ti ṣẹlẹ̀ sí mi rí. Okay, let me ẹ jẹ́ kí n kọ́kọ́ lo nǹkan tó ṣẹlẹ̀ sí mi ní bíbáyìí pẹ̀lú anti-crime agency, National Crime Agency in United Kingdom gbogbo ẹni tó bá ń gbọ́ mi worldwide kẹ́ ẹ gbọ́ because only ní kí n má sọ síta I will take it out so that gbogbo ẹni tẹ́ bá fall into this kind of trap ẹ fall into the problem you be able to correct yourself. ó ṣẹlẹ̀ wípé àbúrò mi kan wọ́n ṣe mọ̀ bọ́n ṣe máa ń sẹ́ndì lórí whatsapp tó sẹ́ndì gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láfíríkà tó sẹ́ndì ọmọ wọn gúnyàn lọ́bẹ̀ wọn nìkan lásídẹ́ǹtì wọn bọ́ ọmọ kékeré kan sùn wọ́n bá sẹ́ndì sí mi mo bá wá mo ní ọmọ kékeré lélẹ́yìí kí ló ṣẹlẹ̀ nínú ilé àlàpà àgbàlagbà kan ló ń fídíò wọn ọmọ kan is a youth ó wá ń bá ọmọ kékeré kan sùn mo pariwo pé ẹ kí leléyìí mi ìrírí eléyìí rí mo ní bẹ́ẹ̀ àgbàlagbà ló ń fíìmù eléyìí nínú ilé àlàpà ni o ìyẹn ti lọ ìjẹ́ wọ gbà wípé ṣé mo bọ́ ṣe máa ń sẹ́ǹdẹ̀ káàkiri tẹ́ ṣe máa ń sẹ́ǹdẹ̀ mo kàn ń sọ fún yín so that kẹ́ ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lórí Google gbogbo nǹkan tẹ́ ẹ ní picture yín ó ti wà bí eh, synchronize lórí Google, lórí Google gangan and the Google is working with the National Crime Agency. So don't tell me what I don't know. Wùmí àti Ìyábọ̀, I know everything what you guys did. Tó tó ṣẹlẹ̀ ni wípé wọ́n ti ń wá mi láti nǹkan bí ọdún mẹ́ta. Àwọn náà náà kúkú fẹnu sọ mi ò sọ mi mọ̀. So kìnìyẹn ti lọ store sínú eh, Google ó ti níbi tó store picture pamọ́ pé ó ti synchronize ẹ̀ pamọ́ síbẹ̀ èmi ti yín tòótọ́ mi ìkúkú mọ́ tó ṣẹlẹ̀ mo ti pariwo má gbúrò mi pé bolo ti rí ó láti Africa náà ti send ẹ̀ and I can see the background pé Africa ló ti wá lóòótọ́ ló bá mà tán o mo ti gbàgbé tipẹ́tipẹ́ mo kó láti bìkan síbì kan ǹjẹ́ gbà wípé àṣé wọ́n ti ń wá mi àwọn yẹn ló lọ fún anti-crime agency United Kingdom lọ fún wọn ní through my IP so tẹ bá sọ tẹ bá mò ń bọ i'm coming to Ìyábọ̀ Òjó àti this lady o so wọ́n wá tí wọ́n wá mi with my picture my ip picture mi wà ń bẹ̀ tó attach my ip yẹn so tẹ bá ti wà lọ́dọ̀ àwọn internet like um, any Vodafone like this your your being registered your picture is there with them wọ́n bá ń wá mi káàkiri láti bí three years ọdún mẹ́ta náà làwọn fi ń wá mi mi ò mọ̀ pé wọ́n ń wá mi ẹ̀yin èèyàn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní United Kingdom mo sọ fún yẹn nǹkan tó wá ṣẹlẹ̀ ni wípé mò ń bọ̀ láti school because I'm doing the uh, uh, business management and the finance mò ń bọ̀ láti school mo ṣe wọlé báyìí àwọn mẹ́ta ti wà ní wìtì ìbọn mi ò mọ̀ wọ́n wà ní wọ́n páàkì ní car park wọn ọ̀dẹ̀ wọṣọ bí mo ṣe wọlé báyìí àṣẹ wọn mú pépà kan dání tí wọ́n ń wọra wọn ṣàn wọra wọn lójú mi ò mọ̀ pé mi ni wọ́n wá. ẹ pa tap ẹ bá a pa tap tẹnikẹ́yìn dè ṣẹ́wàá náà bá gbébọn jáde wọ́n ní if you run we will fire you wọ́n afọ orí mi ni afọ orí mi ṣe ń láì sí láfíríkà mo mà gbé mi ọkàn mi balẹ̀ torí pé mi ò jalè. okay for God protection. a4 paper náà fi fi with IP. ẹni sùúrù with IP. gbogbo ẹ̀ ló state nísàlẹ̀ báyìí ló fi hàn mí mo rí picture mi lóòótọ́ mo mọ̀ pé mi. of him Vodafone kò sí problem I may be using whatever uh, network tí n bá kí Bọ́lá Láti nílé right tí Bọ́lá Láti n bá délé Bọ́lá Láti nísìn eh, user number agbèjáde ló níbi setting eh, username máa fi sí Bọ́lá Láti lónìí o ṣe mo rántí pé èmi ti náà bí tèmi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ so password Bọ́lá Láti á fún mi máa fi sí orí set mi máa login nọ́mbà yẹn máa yàtọ̀ lóòótọ́ is the same number i'm using with Bọ́lájí but ip Bọ́lájí ni mo borrow i'm using it ẹni tó bá padọ́ yẹn lórí ip yẹn gbèsè yẹn máa wà lórí Bọ́lájí because the ip belongs to Mr. Lati. thank you nǹkan tí mò ń sọ nìyẹn ip belong to me be ó belongs to Mr Lati ẹni idán tó bá fi lè ti pa tí bá fi lè jalè lórí kíní ip yẹn Lati náà wà mú. ẹ gbọ́ ẹ jọ mo fẹ́ béèrè lọ́wọ́ yín tẹ́ bá connect tẹ́ bá lo ip mi ṣé ó máa create ip mi fẹ́yìn náà ni. kò lè create ip mi fún ẹlòmíì but ip yín gangan ni mò ń lò. tí ẹ bá lo ip mi tẹ́ bá connect mọ́ ilé mi tẹ́ bá fi ip mi dáràn ta nọ́mbọ̀ wá gbé. Ah, <laughs> bọ́lá Lati ni o because all most of fún yín pé ó the kí n tó lè bílí pé ó create another ip no. ó máa create the number that is going to bring out according to gbogbo àwọn tó ti ń sọ̀rọ̀ yẹn ó bring out mo ọ̀tọ̀ ip mi tó ti wà fully register on the setting on the setting agbada tí mo gbé wọ̀ on the setting mo wá ń bọ́rò kínní ó ti ní nọ́mbà tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ mo wá ń bọ́rò àwọn hákà tẹ̀ rí yẹn wọ́n lè hack wọbẹ̀ lóòótọ́ and see what is going on wọ́n hack àkáǹtì wọn yẹn ni Ìyábọ̀ Òjó àti kìnìún Ìyábọ̀ Òjó lè lo Papa ah, criminal and people yẹn ṣá Ìyábọ̀ Òjó lè lo àkáǹtì Wùmí to operate ok báwo ni mo ṣe lè ṣe òótọ́ ni mo lè lo ip ẹ̀ mo lè lo everything even bẹ́ẹ̀ ṣe wà yẹn èmi wà lọ́dọ̀ yìí wà ní Dublin mo lè lo ip yìí bẹ́ẹ̀ ṣe wà mo lè lo whatever mo lẹ́ whatever bẹ́ẹ̀ ṣe wà tí màá dẹ̀ máa fi operating bí ok ọmọ mi nàìjíríà ní ìsìn ó lòun dá company sílẹ̀ bẹ́ẹ̀ yẹn ó lòun fẹ́ kúrò òun dá company sílẹ̀ nàìjíríà ó ní kí bọ́ọ̀ rẹ́gísítà àwọn kọ̀ọ̀kan bíbá with a telephone ó ti ní telephone London everything in London here ó dẹ̀ operate ní nàìjíríà on my own name on my own name ó dẹ̀ operate ní nàìjíríà bẹ́ẹ̀ yẹn ẹni tó bá pè everything ní ṣe ó rest register sí bíbá on my own lábẹ́ umbrella mi bó ṣe wà yẹn so that is it if they in Nigeria operating dabira and uh, on my own name ní bíbá so ẹ jẹ́ ká fìyẹn sílẹ̀ bẹ́ẹ̀ so náà wọ́n gbà tọ́jà ìgbébí débẹ̀ wọ́n ṣe gbogbo ìsá wọ́n gba gbogbo ẹ̀ títí wọ́n wò mí títí mo sunkún sunkún sunkún wọ́n wò mí pé ah wọ́n wá wo gbogbo ẹ̀ wọ́n ò rí sáìnì pé ẹni tó. ẹ jẹ́ bá a pa táàpù ẹ bá a pa táàpù ẹ ṣe aṣọ yìí. ẹni tó ń ṣe ìṣekúṣe ẹni tó ń ṣe gbá tó ṣe wọ́n wo gbogbo ẹ̀ títí wọ́n wá advice mi wọ́n ní má sọ fáwọn èèyàn gbòòrò mo ní kí ló dé ẹ mọ̀ nǹkan tó sọ fún mi wọ́n ní nítorí wípé wọ́n ní ẹ̀yin tẹ́ máa ń ṣíà whatsapp tẹ́ ń ṣíà gbogbo àwọn incident oríṣiríṣi wọ́n ń bọ́ ọmọdé lò wọ́n ń bàyàn lò kíní kan wọ́n ní child abuse ni wọ́n ní kíní kan twenty twenty kíní kan wọ́n ní àwọn rí wípé wọ́n sẹ̀ǹdì ẹ̀ sí mi wọ́n ní kìnìún ṣe UK ló ti ṣẹlẹ̀ wọ́n ní according to world kìnìún is a world crime ẹ́ mo ní mo gbé ibẹ̀ mo ti ń sunkún àgbàlagbà tó ń sunkún wájú wọn wọ́n wá sọ fún mi pé àwọn rí pé mi ò ní criminal record wọ́n search gbogbo record pátápátá ti school to everywhere wọ́n ní bọ̀bọ̀ yìí ò ní any criminal record bọ́n ò tí ò orúkọ mi station náà wọ́n ní ah wọ́n wá release mi wọ́n change fingerprint wọn ò rí mi lórí system wọ́n ní mi sí ń bẹ̀ gbogbo everywhere wọn ò rí mi ń bẹ̀ wọ́n wá ní òkè wọ́n release mi wọ́n ní but kí má máa gba whatsapp tí wọ́n ń send oríṣiríṣi ìṣekúṣe ìṣekúṣe wọ́n ní kọ́ má máa send ẹ̀ sí mi mọ́ wọ́n ní má sọ fún anybody nígboro mi ì ṣe ní sọ fún yàn kan yàn má mọ̀ ṣé kẹfẹ́ kí gbogbo ẹ̀ máa fall into trap wèrè ni manager ọmọ yorùbá kan ní sí ojú wa ní jẹ́lì nísìn. ẹ ó dán bàbá the king get. so is very dangerous very very very very dangerous right. and I can log into onílé onílé's IP kí n fi commit any crime criminal ni Ìyábọ̀ Òjó ọlọ́run criminal ni Ìyábọ̀ Òjó and uh, eh, Wumi Wumi is a very very criminal. thank so, you all right All ẹ ṣe gan king hold on Ayọ̀mí hold on. ẹ ká sàn. ẹ ká sàn ẹ jọ mo send voice base kan sí yín ohun Ọlọ́run ni ẹ jọ ẹ bá ń play fún Ìyábọ̀ Òjó. all right all right. Yeah, yeah. send the narrative of oh, Very Dark Man saying, ó ti ó explain mo ti play mo ti play lára. àwa ló ń respond sí ń bíbá torí mo sọ fèmí mo sọ nǹkan tó fi lè mú tó ń wo tó fi connect mọ́ the music ìyẹn mi kò ń wo àwọn tó ń fight for justice so èmi ló respond sí ń bẹ̀ pé without wife. ẹ̀hẹ́n so the same thing náà ni mo dẹ̀ ṣì wà lórí ẹ̀ kò break kò right náà kò tí right òun baba king sọ́nsìn nítorí ẹ̀ ló jẹ́ kí baba king to bọ́lẹ̀ ń sin fi ṣe analysis yẹn kò lè jẹ́ mi ò sọ pé nǹkan tó ṣe mi ò go against e. o ẹ má get me wrong the mistake kan tó ṣe ń bẹ̀ ni mo fẹ́ correct sórí tó bá wọnú ilé mi the same tó bá connect mọ́ phone mi the same ip ló máa lò ip ilé mi ló máa connect mọ́ tó bá lọ fi ip mi kó lọ fi ṣe child abuse lọ́ọ̀line kó fẹ́ track ẹ̀ down ilé ta náà lọ. ọ̀dọ̀ yín bọ̀ bọ̀ ok ẹ ẹ explain tán lọ kémi náà wá sọ lọ́kàn. tó bá lọ mú ọlọ́run ní jẹ́ kéèyàn rí kí èèyàn kan lọ fi bọ́n ṣe máa ń múyàn uk yẹn irú àwọn tó ń ṣe pedophile eh. so ṣó mọ̀ pé íńtánẹ́ẹ̀tì náà máa ń fi mú wọn. Eh, yes yeah. ok location wọn á dà fún ẹ kó wá wò kó wá wálé mi kó lo íńtánẹ́ẹ̀tì mi kó fi ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ìta nọ́mbà wà bá. ọ ti rí ip tó tó lò ní mọ́mẹ́ǹtì yẹn allocation. kò bá jẹ́ láti UK ilé mi nọ́mbọ̀ kò bá jẹ́ láti France náà ti ń investigate yẹn ilé mi nọ́mbọ̀ ẹnà because ọ̀dọ̀ yín ló ti ṣe nǹkan tó ṣe. ìyẹn mi pé ip mi ló lò kó tó bá yẹ pé ó lo different ip ẹni yẹn máa escape commit tó commit yẹn because tó bá ti disconnect kúrò lọ́dọ̀ tèmi kò yẹ kán rí ip yẹn mọ́ àbí kí ló ní mo wí. bẹ́ẹ̀ni na tó bá ti kúrò lọ́dọ̀ tèmi á ah, tẹyìn. ta lè léyìn náà. dadi ríṣe àbí dadi kí ló ń pẹ̀lú ẹ̀ ọ̀rẹ́ tó bá ti kúrò lọ́dọ̀ tèmi tó bá ti connect mọ́ another network another wifi ẹ eh? last person tó connect mọ́ ló máa lọ automatic. irú gan kẹ́ o ti kókó nu lébi kó o ti padà lọ sí UK yín lẹ́yìn tó o ti kọ̀ mí yẹn tán wọn ò ní wá wọ èmi náà máa wá. no tó bá tún ṣe ń bẹ̀ ọ́ máa. ẹ ẹ tí o no no no no àti ìparí ikọ̀ another commit kan lórí ìkan mo wá ní kó wá wá sí UK kó lo íńtánẹ́ẹ̀tì mi kó fi commit yẹn tó o bá ti padà lọ sí UK. Eh. èmi náà nà ṣì ń bọ̀ wá bá. exactly because. orí ip mi ló ti commit. wọn ò dẹ̀ lè mọ̀wọ́ èmi náà máa ní kí n provide yẹ am I correct. you are right. ah tí màá kàwé mo kọ ọpọlọ náà. no ọ̀rà ok nǹkan tí bẹ́ẹ̀ sọ lélẹ̀ ṣe mọ̀ pé lẹ́yìn ip nọ́mbà yẹn láàrin bẹ́ẹ̀ yẹn another serial number tó wà níbẹ̀ tá bá lọ wo serial number yẹn eh, which is the network ìyẹn gbọ̀ngàn ni wifi I understand ìtò wà láàrin yẹn òun gbọ̀ngàn ni fi so Wi-Fi wifi yẹn pẹ̀lú títí wù mí ẹ kò papọ̀ kò papọ̀ pẹ̀lú pẹ̀lú kílórúkọ ẹ̀ um, bọ́ọ̀dù Ìyábọ̀ àti àti bọ́ọ̀dù kìíní yẹn ibẹ̀ yẹn ló ti analyse àwọn nǹkan tí mo ní pé ó analyse understand analysis yẹn bóun ṣe analyse ẹ bó ṣe yẹ sí òun ló ṣe break ẹ down. Mm-hmm. All right. ẹyà um, àǹtí Bọ́lá Bọ́lá. káàárọ̀ bọ́dà láti. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ gbogbo àwọn èèyàn. ṣe rí power tap ẹ power tap ẹ power tap ẹ jọ ẹgbẹ́ láìpẹ́ ẹ̀wọ̀n fifty. gbogbo àwọn èèyàn ló kọ́ lọ́gbọ́n ká ní pé eh, ilẹ̀ ilẹ̀ wa nílẹ̀ nàìjíríà ó dàbí ìlú òyìnbó ni kò yẹ kí àwọn ẹbí Wùnmí kó máa gbé àwùjọ àwọn èèyàn mọ́ torí ìyá ìyá Wùnmí ìṣe nǹkan tí ìyá Wùnmí ṣe yìí nǹkan tí Wùnmí ṣe wọ́n ṣe máa ń pààyàn nìyẹn Wùnmí kẹ̀lẹ̀ rèé ó ti bà gbogbo nǹkan jẹ́ ọmọ tó ọbọ̀ ìmọ̀ àgbẹ̀ ẹ̀kọ́ ọ̀la jẹ́ gbá àwọn èèyàn tó fẹ́ sọ̀rọ̀ wọlé. ọmọ tó gbé dání Wùnmí ti bà yé ọmọ yìí jẹ́ because kò sẹ́ni tó máa gbọ́ ìtàn Wùnmí àti ìtàn yìí àti àbúrò yẹ tó máa náà fẹ́fẹ́ ọmọdé yìí gbogbo àwọn obìnrin à ń láti sàn jà ká mọ tá ń ṣe mi ìbú ìyá Mohbad o ìyá Mohbad lóòótọ́ ẹ̀ lápọn o ẹ dìde ńlẹ̀ káàbúrò yín náà kan bá yín dìde káwọn èèyàn bá yín dìde ẹ ké gbàǹjà rẹ̀ síta ẹ sọ tó ṣẹlẹ̀ gangan torí ibi tọ́rọ̀ yín lọ yìí kò dá o kò dá o ẹ wo ohun tó náà ṣe fọ́mọ yín ọ̀nà ọmọ yín kò jẹ nǹkan míì ju pé kó máa jẹ ilá àti ẹ̀bà àti ńdómì lọ ẹ dìde ńlẹ̀ ìyá Mohbad kò sẹ́ni tó gbọ́rọ̀ yìí bẹ́ẹ̀ ni tí òun bá wo mọ́mí ẹ̀ eh, àǹtí comfort lánàá àti mọ́mí jókèmù for comfort mi rí ara obìnrin yẹn kòkòrò inú ẹ̀ bàjẹ́ ni mọ́mí jókèmù ó dẹ̀ pé màmá yẹn ń ké mò ń láti pa fóònù mi gbogbo yẹn ṣe analyze ọ̀rọ̀ yìí ìyá ìyá gbogbo àwọn obìnrin ẹ̀jẹ̀ àdìgẹ́ bàbá ọkùnrin ti ṣe ń tó lè ṣe àwọn obìnrin ni kíní ìkọ́sí lọ́wọ́ àwọn obìnrin ni kíní ìkọ́sí lọ́wọ́ bí mò ń ṣe wà yín sí ó ti ba ayé pápì lólo ẹ̀sán ó ti ba ayé ẹ̀jẹ̀ ta fẹ́fẹ́ ta fẹ́fẹ́ pápì lólo ẹ̀sán gbogbo àwọn obìnrin ẹjẹ àdìdẹ o Ọlọ́run àjẹ ká rí àjàyè lórí ìjà ìjà o ẹ ṣeun bọdá láti. ẹ ṣeun ẹ ṣeun. iye olúwa olúwa Vicky. ẹ ká sọ bọ́ra láti ẹ ká sọ gbogbo lé ni kí ẹ kúṣẹ́ o ojú òní tí wà lágbọ́rọ̀ náà. ẹ pa tap kẹ ṣe ẹ pa tap kẹ ṣe ẹ jọ. ọgbà ni èmi fẹ́ bí ìgbẹ̀jẹ̀ má bínú torí ó dà pé torí àti gbàre Wùmí àti ìyá kọjá mo dẹ̀ rò pé táìmù yìí ó yẹ kéèyàn lè get more fat téèyàn bá lè get close to ìyá téèyàn lè mú wọn mọ́ra at least ó yẹ kéèyàn lè get one or two because i'm very sure wọ́n tún máa mọ a lot nípa nǹkan tó ṣẹlẹ̀ so ni wọ́n á wò pé tó bá yẹ pé èèyàn lè réyàn tó lè use mọ wọn tó jẹ́ pé you get more pain to know what is, uh, what is happening so nǹkan tí mo observe nìyẹn sir. all right. mm, and work on Ìyá Mohbad Ìyá Mohbad àdúrà ni Ìyá need ó need àdúrà gidi gan ó dẹ̀ need support àwọn abiyamọ because you know, I won't nǹkan tọ́mọ ẹ go through ọmọ lásán ẹ wo nǹkan tó go through. gbogbo ní eh, lọ́dọ̀ babaláwo láàárọ̀ yìí bàbá olórí burúkú African ó sọ yí pé bàbá Mohbad ipò ti sin Mohbad tipẹ́tipẹ́ ipe wọn ni bàbá Mohbad papò fẹ́ fi gbowó ni ipò ti gbé ipò ti sin Mohbad tipẹ́tipẹ́ even láàárọ̀ ìgò ọ̀dà ìpè babaláwo gan wọ́n ti gbé. wọ́n ti ṣe kí ni. wọ́n ti gbé babaláwo láàárọ̀ yìí. níbo la gbọ́ ní fún un. lọ́dọ̀ àwọn sáyẹ́nsì. adúfẹ́. ọ̀dọ̀ àwọn sáyẹ́nsì wọ́n ti gbé e wọ́n gbé bí. ṣọlọ́pàá ló gbé ni. ọlọ́pàá ló gbé ọlọ́pàá ló gbé. kó lọ sọ díẹ̀ tó mọ̀ bẹ́ẹ̀. <laughs> ló bá tán báyìí o ní sùkúù wa. ayé yìí báyìí àti yorùbá máa ń sọ pé àwọn ọmọ kan rí pé is online now ipe wà live báyìí báyìí pé àwọn kan sọ bẹ́ẹ̀ báyìí wọn náà wà on live báyìí báyìí. onílé onílé brother mi mo kí ó wà online kò sí online bọ́. kò sí ní life báyìí o kò sí ní life even àwọn aries gan wọn ò ní nọ́mbà ẹ̀ wọn ò ní nọ́mbà tán lè pè sí wọ́n kàn sọ pé àwọn tí ń mèkọ́ àwọn tí ń mèkọ́. ẹ eh, hold on one house ẹ eh, hold on ẹ bá mi. Eh, mr dawo ah, ẹ káàárọ̀ ẹ káàárọ̀ mr lati lati sinai ó wà online ẹ má má bá ẹ má ó wà online. ó ló wà online. ó wà online ṣé àlàáfíà lè wà yeah justice for Mohbad ọlọ́wà fún wa ní justice for Mohbad ẹ ṣeun àdúrà lè máa máa ṣe fún yín o oh. ibi tẹ bá ibi tẹ bá wa bá dé ẹ pàánù ẹ pẹ̀lẹ́ ẹni tó jẹ́ kó ṣe máa lọ sókè because a lot of people watch you and they believe you gbogbo hmm. nǹkan tí gbogbo ayé fi tó fi ń yọnu sí ọmọ aráyò ní ìbàjẹ́ o. Oh ìdíra ọmọ yín o a ní fi wé ilé ìsan fún wa àdúrà sálẹ máa máa ṣe fún yín ọdún ṣe fún yín lẹ́yìn ìṣẹyà torí yẹn ètò ìṣe yẹn àmọ́ kọ́ máa distract yín pẹ̀lú àwọn ṣó mi ṣẹ́rí ṣó yín àwọn ọ̀gá gidi máa ń wò mí nípò wọ́n fún yín àtàwọn ọlọ́pàá àtàwọn everybody ló máa ń wò ó gbọ́ lẹ́nu èèyàn kan ẹgbẹ́ kan tí mo sọ ìṣègùn ọlọ́run àmà bless you ẹ ṣe ẹ ṣe. àyà ah, tó mú ní àwọn ní paparazzi wà ní life ẹ um, eh, eh, eh, hold on hold on hold on Ejem jẹ́ n drama. ẹ káàárọ̀ sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́ tiẹ̀ mí náà.